hamdan yaliku bi jalalihi wa azimi sultanihi ẹni lólùfẹ́ ọkọ̀ àkìrìbí tẹ̀ tí ń gbọ́ wa àkíwà kábọ̀ sórí ètò yín ètò wa fikihu delil àgbọ́yé ẹ̀rí ẹ̀sìn láti iléeṣẹ́ rédíò lagos one oh seven point five fm tiwantiwa kọ́sìm fúnmiláyọ̀ ní orúkọ tèmi lórí ètò yìí ẹ máa gbọ́ onírànràn àgbọ́yé ẹ̀rí ẹ̀sìn islam látẹnu fadilatu sheikh kamarudin yunus akorede hafidhullah alihidaya islamic foundation ló ṣonígbọ̀wọ́ ẹ̀ tẹlifon zero eight zero two nine seven one zero three hundred ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ àgbọ́yé tèmi bisimilahi fajaza kumulahu khairan fi dunya wal akhira. alhamdulilah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi arhamana bisawmi ramadan ọba tó ṣàánú wa pẹ̀lú àwẹ̀ ramadan àánú ọlọ́run ọba làwẹ̀ ramadan bá dé ọlọ́mọṣà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa wasalaatu wasalaamu ala nabiyyina muhammadin àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá aṣíwájú wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àti gbogbo àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà yìí lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ máa nínú ẹ̀sìn islam níta bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn òun náà ni àmàlù sọ́wọ́mi ramadan àwọn iṣẹ́ olóore tá a máa ń ṣe nínú oṣù Ramadan ọlọ́run ọba Allah sọ fún wa nínú alukur'an ń ṣàlàyé fún wa bóyá tẹ́lẹ̀ ipe nínú oṣù tá a wà yìí a wà nínú oore tọ́pọ̀ ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim wa an tasumu khayrun lakum ọlọ́run ọba ní tẹ́ ẹ bá gbààwẹ̀ oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wa an tasumu khayrun lakum ọlọ́run ọba ní tẹ́ ẹ bá lè gbàwẹ̀ orí ayé àtòrí ọ̀run bẹ́ẹ̀nbẹ́ in kuntum ta'lamun tẹ́ bá mọ̀ ní a ẹ bá gbàwẹ̀ yìí dáadáa ọlọ́run ọba ní orí bẹ́ẹ̀nbẹ́ o suratul Baqara lọ́lọ́run ti làámọ́lẹ̀ bẹ́ẹ̀ Quran two aya one eighty four wa min a'mali Ramadan nínú àwọn iṣẹ́ Ramadan òun náà ni ká gba àwẹ̀ pẹ̀lú ká mẹ́nu dúó ká mú abẹ́ dúó àwọn eríkèéríkèé ara wa náà ẹ ká má jẹ́ òṣìṣẹ́ kíṣẹ́ nínú Ramadan eléyìí ní jẹ́ ààwẹ̀ sọ́ọ̀mùlù kọ́lb ààwẹ̀ téèyàn ń gbà tọ́tọ́ kàn wá tí wọ́n ń darí eríkèéríkè ara ẹlòmíín gbà wẹ̀ lóòótọ́ àmọ́ àwẹ̀ tí ń gbà yìí ẹ rí i pé nǹkan fèbí parẹ́ ni anabi wa Muhammad sọ sallallahu alayhi wa sallam anabi ni ma lam yada'a qawla zuhri ẹni tí ó bá fi ọ̀rọ̀ kọ́rọ̀ lẹ̀ ìsọkúsọ èpè ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn irọ́ pípa wala amalabi kọ́ máa gbààwẹ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bú falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharaba anábì ní ọlọ́run ọba ò ní bùkátà sí ìfi oúnjẹ rẹ̀ tó fi oúnjẹ rẹ̀ lẹ̀ àti ìfi nǹkan múmu tó fi ilẹ̀ tí ò mu ọlọ́run ò ní bùkátà sí ìtumọ̀ ẹni pé ọlọ́run ò ní bùkátà sáwẹ̀ rẹ̀ bó lọ̀rọ̀ yín ṣe ní dàbá yìí jama òun náà ni pé tá a bá ń gbàwẹ̀ ẹ jẹ́ kí ojú wa máa gbàwẹ̀ ká wò kú wò ọ̀ ń gbàwẹ̀ òun wo fíìmù ọ̀ ń gbàwẹ̀ òun wo òhò obìnrin òun wo òhò ọkùnrin ọ̀ngbàwẹ̀ ọ̀ngbọ́ orinkorin ọ̀ngbàwẹ̀ ọ̀nparọ́ ọ̀nsọ̀rọ̀ ẹ̀yìn ọ̀nbàtẹ̀yàn jẹ́ olóòṣè tẹ̀síìrì náà èébú ló ń bú gbogbo ẹni tí yín bá ń sọ̀sọ́kùsọ nú àwẹ̀ ọlọ́wọ́n bá ní kọ́ mọ́gbàwẹ̀ bẹ́tà kọlọmọsà ìsànú ẹni kọ̀ọ̀kan wa kọlọmọsà mú wa dùn kó jẹ́ àmọ̀tòmọ̀ àwẹ̀ tá ń gbà bàbá gbogbo o ẹlẹ́ẹ̀kejì mini amali Ramadan nínú àwọn iṣẹ́ tá a gbọ́dọ̀ mójútó nínú oṣù yìí asọ́lá asọ́lá asọ́lá ká máa kírun ọ̀ranyàn lásìkò rẹ̀ ká máa kírun ọ̀ranyàn lásìkò rẹ̀ àwọn tá a bá jọkùnrin dandan ni ká wọ̀ lọ mọ́ṣáláṣí ẹ ẹ̀ ráwọn tó bá jóbìnrin tí wọ́n bá wá mọ́ṣáláṣí ọ̀dà tí wọ́n bá sì wá òun gan ló jù wọ́n sọ ìmọ̀bìdó ni sọ̀dá ẹ̀yọ́ àwọn àǹfààní ká má dá òtù pé ọlọ́run ọba ò ní gbààwẹ̀ wọ́n ní kéèyàn ọmọ gbààwẹ̀ kọ́mọ kírun ọlọ́run ò ní gbààwẹ̀ rẹ̀ kí ni ọlọ́run fẹ́ fà wẹ̀ sí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam anabi ni bayna rajuli wa bayna shiriki wal kufri tariku sola nítorí àmà ipe kẹfẹ́rí léèyàn òun náà ní kéèyàn ọmọ kírun fíkẹ́hù dalil àgbọ́yé ń gbọ́ nínú hadithi òun náà ní pé alkafiru la yasuhu siyamu ẹni tó bá jẹ́ kèfèrí ààwẹ̀ rò lálàáfíà wọ́n sì ní àìkírun rẹ̀ náà ló sọ di kèfèrí ẹni tí ò fẹ́rí kan lọ fọlọ́ kí ló wá dé tí ń fi bí ìpanu fọlọ́ gbogbo àgbàwẹ̀ mọ́ kírun ń tan rẹ̀ nìyí kọ́dà àwọn tí wọ́n ń kí tí wọ́n ń jàn pọ̀ àwọn náà tún lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ga pọ̀ ni kọ́ ọmọ gbà kọ́ ọmọ wá jàrún pọ̀ kọ́ ọmọ pé àkípọ̀ ní jọlọ́run kọ́dà èèyàn gbọ́dọ̀ máa gbọ́ wà sí kọ́ máa wá di lọ́wọ́ láti má kírun lásìkò bọ́ ọba tí kírun tó sì ń gbọ́n ti ń sọ yìí lọ́lẹ̀ kírun irun ṣe pàtàkì ju tó ń gbọ́ yìí lọ ìbẹ̀ lọ́lọ́run ti ń sọ pé akírun jàrún pọ̀ tí ò kí lásìkò ẹ̀ yọ wọ̀ náà kó tó wà lè jẹ́ náà tọ́lọ́run ọba fẹ́rẹ́ jì nínú àwọn àṣẹ olóore tá a máa ṣe nu Ramadan yìí kẹsìlátò nàwáfìlì pàtàkì jùlọ irun tàràwì irun tarawih yìí la máa ń kí jama papọ̀ nínú ramadan lẹ́yìn ramadan ò lè rí tarawih ma anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man qama ramadan imana wahtisaba gbogbo ẹni tó bá dìde lóru ramadan tó wá yẹn náà fi lantoro yọ lọ tó ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo àwọn àṣìṣe rẹ̀ ọlọ́jọ́ pípẹ́ àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bọ́ ṣe parẹ́ fún rawahu al imam bukhari ló gbà wá afa dáadáa afa fi yí ẹ̀sìn yìí ọlọ́wọ́n fi imam bukhari ó fi yí ẹ̀sìn yìí ẹ̀rí inú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá fún wa ẹ̀wọ́dún tà ti ń kà ọlọ́mọṣàwà ní kẹ́ bàbá náà àti gbogbo àwọn ẹni rè ẹlẹ́ẹ̀kẹrin akalẹ̀tò sahari nínú àwọn aṣẹ láàdá tá a gbọdọ̀ fi ṣeré nínú ramadan ẹ̀yọ́ miami òun náà ní ká máa jíjẹ sahari ọ̀ dàrú mọ́jú ni torí pé nínú ramadan sahari wà sahari ramadan ọ̀la pọ̀ alibarika pọ̀ ń bẹ oore pọ̀ ń bẹ aláàgán fúnra rẹ̀ ọ sọ fún wa yìí pé ah, ah, ẹ máa jẹ sààrì ẹ ọlọ́run ọba sọ ní Qur'an ọlọ́run ọba wakulu ẹ máa jẹ washrabu ẹ máa mu hatta yatabayyana lakumul khaytul abyad minal khaytil aswad minal fajr ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun tí yóò fi hàn nínú òwú dúdú tá a fi mọ̀ pé àlùfájàrí ti yọ ẹ dákun àsìkò ọlọ́run ní àjẹun di ó ní àjẹun títí tálífàjàrí ó fi yọ oúnjẹ ọlọ́run ní a máa jẹ jàwá oúnjẹ sàárì aláàánú ọjẹ sàárì ọlọ́run jẹ sàárì oore tó wà nù sàárì ò ní rí nígbà tó jẹ sàárì eléyìí a rí nínú suratul Baqara Quran two ayawa eighty seven ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa òwú dúdú àtòwú funfun ó dàrú mọ́ ọ̀kan náà àwọn sàhábà lọ́wọ́ wọ́n ń po rẹ̀ ní adiyu ibùn hatem ó wá fi òwú dúdú àti funfun ó fi sígbèrè ìwọ̀n yọjú wò títí tilẹ̀ fi mọ́ ó rò pé òwú dúdú àti funfun ní ká mú papọ̀ sójú kan náà kò pé ọlọ́run pòwe ni ó wá lọlé bá anabi wa muhammad sassala anabi wa sọ fún un pé ọlọ́run fi pòwe ni ìtumọ̀ ẹ̀ ni pé tí funfun ilẹ̀ tí ń má bọ̀ tó bá ti yọ nínú ilẹ̀ tó dúdú tẹ́lẹ̀ òun ọlọ́run bá ń rí fáàsì àlùfáàjàrí nìyẹn bí ìbá sọ la sunna ni sọ̀hábà yóò bá ti gbọ́ àyà yìí lásìkò ń sọ fún yín pé àní sunna àti kùránì jọ ń lọ papọ̀ ni kí ni jẹ́ fábí ayé hadithin bá dà wíwọ́n mìíràn ni ìpè àdìsí wo lágbàgbọ́ bóyá bá wá gbàdísì gbọ́ bóyá ní túmọ̀ tá a sọ yóò ṣe kílíà kùránì àtàdísì ní lọ papọ̀ àdìsí ni wọ́n máa túmọ̀ ntọ́lọ̀ ń sọ ọlọ́mọdé kí wọ́n dàrú mọ́ ọlọ́wọ́ ọlọ́gbàrá ọlọ́wọ́ bá wa ó tu lẹ́sìn ló fi muhammad sallallahu alayhi wa sallam anabi wa tó ń pàtàkì sàárì fún wa anabi ni tasaharu anabi ni ẹ máa jẹ sàárì fa ina fi sahuri baraka anabi ni albarika alikhairi kathiri oore tó pọ̀ ń bẹ́ẹ̀ bí kéèyàn máa jíjẹ sàárì muttafaqun alayhi imam al-bukhari imam muslim àwọn náà gbà wá afa dáadáa ni wọn kọlọ mọ sábà ní kẹ gbogbo wọn alibarika oúnjẹ tá ń jẹ nínú sàárì yẹn àmọ́ yẹ ọlọ́run alibarika wọn nù oúnjẹ yẹn alibarika ń bẹ nínú ìbáda tá ṣe ń bẹ́ẹ̀ lásìkò yẹn alibarika ń bẹnu àdúrà tá a bá ṣe lásìkò yẹn tó lásìkò sàárè lásìkò gbígbà àdúrà tó ga jù òun náà lọ́lọ́ máa ń sọ̀kalẹ̀ sí sámà yìí ìyẹ̀lẹ́ kò bí jalẹ́ àlè tẹ́nì kan ọmọ bí ṣe sọ̀kalẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bọ́ọ̀ bá wá ń jíjẹ sàárè gbogbo àwọn bàràkáàtì yìí àwọn alibarika yìí ń bó ló ti rí i kọ́dà bó so omi lọ́ba mu bó ṣe nǹkan kékeré lọ́ba jẹ mu sájẹ sàárè lánìyàn kò ń jẹ sàárè gbogbo alibarika yìí wọ́n Ramadan nínú àwọn iṣẹ́ rí tá a gbọ́dọ̀ máa ṣe nínú Ramadan tí ládàá ó fi pọ̀ tá a fi súnmọ́ lọ́wọ́ bá gan qira'atul Qur'an al-Karim kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè máa ka al-Qur'an pẹ̀lú èdè tí wọ́n fi sọ kalẹ̀ pẹ̀lú Lárúbáwá gbogbo àwa tá a bá ma Qur'an nìkan nínú àwa mùsùlùmí nǹkan ń bọ́ fún wa ó dìbí àlùkìyàmà kẹlẹ́mi ọ̀tọ́ mọ̀ pé nǹkan ń bọ́ fún lọ́lẹ̀ wọlé kí wọ́n kọ́ ọmọ Qur'an nìkan dáadáa Ramadan ó yàtọ̀ sí before Ramadan ọlọ́wọ́n bá fúnra ara rẹ̀ ó ọlọ́run ọba ní ṣaaru ramadan alladhi unzila fihi al-Qur'an ọlọ́run ọba ní nínú oṣù ramadan la sọ Qur'an kalẹ̀ suratul Baqara Qur'an two ayah one eighty five ibẹ̀ lọ́lọ́run ti fi ń jó yé wa pé nínú òru Lailatul Qadr la sọ Qur'an kalẹ̀ nínú ramadan anabi wa muhammad sallam anabi wa ń ròyìn Qur'an fún wa anabi ni man qara'a harfan min kitabillah ẹni bá ka arafi kan lẹ́tà kan nínú tíra ọlọ́ alukur'an fala ubihi hasana a fún ládà ẹyọ kan wal hasanatu bi ashri amthaliha a wà sọ ládà ẹyọ kan yẹ di mẹ́wàá fún bọba ní bisimilahi rahman rahim arafin nineteen lọ́wọ́ nbẹ one hundred and ninety ládà lọ́gbàlérí bisimilahi rahman rahim tọba wa ka péjì kan ọka ojú ewé kan àbí méjì wo bó ṣe súnmọ́ lọ́wọ́ bá tó nínú àwọn sẹ́ẹ̀rì tá a máa ń ṣe òun náà ní káka gbogbo wa ká máa kà á lọ́sàn-án ká máa ṣé wàá rí kuraani tọ́lọ́wọ́n bá gbà òun náà ni kuraani tá a pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a ronú sí tá a ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ara fi kọ̀ọ̀kan jáde sẹ́rí kuraani yẹ̀sìn ọ̀nàkọ̀nà tó a ọlọ́wọ́n nígbà yìí ọlọ́wọ́n nígbà ọ wá ń pè wọ́n parí ọ parí forty ní Ramadan èyí nǹkan fẹ́ kọ́ kára fi ọ́ jáde lẹ́nu ẹ kó o sì yanu tó o bá ń pè é kété kó dinu ọlọ́wọ́n bá a láàlọ́ ní bá o bá Allah sọ nu Quran ni Ọlọ́run ni warattilil Quran tartila ẹ ka Quran dáadáa ẹ kà á dáadáa kára fèrè pérépéré Suratul Muzammil Ọlọ́run ti ń sọ fún wa àfa ka Quran àti mùsùlùmí àka Quran pé mama máa kún mama pé dáadáa Suratul Muzammil Kuran seventy three aya ẹlẹ́kẹrin lọ́wọ́ lọ́lẹ́ kábẹ́ èyí ti fi parí ẹ̀ amali Ramadan nínú àwọn ṣe olóore tá a máa ṣe ní Ramadan òun náà ni taftiru sa'imin òun náà ní ká mú owó tó jẹ́ pé ọlọ́run bá fún wa tá a rí nínú owó oògùn wa káwá fi ránjẹ káwá fi sí àwọn aláwẹ̀ lẹ́nu eléyìí sunna tó mahjura sunna tá a ti fẹ́ pàtì nílẹ̀ yorùbá ni àwọn bàbá wa ń jọ nkọlọ́mbà kẹwọn gbogbo àwọn ìyá wa ń jọ nkọlọ́mbà kẹwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń sin táwì wọ́n máa ń gbóúnjẹ fúnra wọn tí sinú ti fẹ́ tó táwọn yóò fi sínú ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àyàsímọ́ orí ńlá sì ń bọ́ fún wa orí tó ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni máa ń fa tọrọ sọ ìmà ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu tọrọ ń jẹ faláwẹ̀ ó fún aláwẹ̀ ní tí ó fi lahu mithlu ajri anabi ni dèdè ládàá táláwẹ̀ wọn gbà níwọ náà gbà gayra annahu la yanqusu min ajri sa'im shay ládàá ẹni tó jẹun tá a ṣe lẹ́nu ládàá tí ò ní dínkù òwò gba dèdè ládàá tí ó gbà wọn fi kún àwẹ̀ tiẹ̀ ọwọ́ afúnyàn ní oúnjẹ wọ́n wá fún ọ ní dèdè ládátàláwẹ̀ ọgbà ọmọ kú eríire ọwọ́ ajé èèyàn ọgọ́rùn ló fún lóúnjẹ owó tó ti wà ńlẹ̀ fún ọlọ́dọ̀ ọlọ́run tó lọ lè bá gbogbo àwa tá a jẹ́ olówó ẹ àsìkò tá a máa ń fi owó ṣe ríire ni àwa la ni ọmọ sòkú àni ọmọ dáná òkú àni káwọn èèyàn máa jẹ àwa ká sì sọ bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́sọ bẹ́ẹ̀ àwọn iná téèyàn máa ń dá téèyàn máa fi ń ṣe ríire téèyàn máa ń gbaládá lọ́dọ̀ ọlọ́run náà ni kò sí aláwẹ̀ lẹ́nu pe àwọn fámìlì ẹ ẹjọ sínú àwọn ọ̀rẹ́ rẹ ẹjọ sínú bóúnjẹ lọ mọ́ṣáláṣí fáwọn èèyàn ní sínú ń bẹ̀ tábà wá ṣe kọlọmọṣà ìgbàlẹ́sìn fún wa a tún pàdé ìjọ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run asalaamu alaykum wa rahmatulah. alihamdulilahi rabbil alamin a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò wa fikhu delil àgbọ́yé ẹ̀rí ẹ̀sìn.